ṣàlàyé fún èmi kọ́ mo pa Táyọ̀. ìwọ ló pa. mo fẹ́ mọ ẹni tó pa ọ̀rẹ́ mi Táyọ̀ mo fún yín ní twenty four hours tí ọmọ mi ò bá wọ inú ilé ìbá mi kí n dẹ̀ jókòó kí n máa wo òbítúárì nífẹ̀ẹ́ sí ní orí tẹlifíṣàn ìwọ fúnra rẹ wá díẹ̀ ní agbègbè. oníṣẹ́ jíṣẹ́ àmọ́ wọn ò bá mi nílé. mummy mo ṣe nǹkan tá sí nífẹ̀ẹ́ sí ní cash. don't worry mommy is coming to get you okay. màá jọ ẹ ní ojú tí nǹkan kan bá ṣe ọmọdé yẹn tèmi ló máa fi ṣàṣe mọ torí mi ò ní gbà. fún eléyìí tó ṣe yìí màá make sure pé fúnra ara mi ni mo arrest ẹ. sùn fún mi sùn fún mi tíyàn bá sún kò ó máa ń yíjú padà ní ọ̀rọ̀ èmi àti ẹ madam smart ó ti wá di ṣóńṣó méjì ò gbọdọ̀ fojú kọ́ra. kí ọkùnrin ta tọ̀rìn kí obìnrin ta tọ̀rìn ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn. mo wo ibi tí ìyá máa jẹ lára mi tí rí olódùmarè lọ́jọ́ ìnìgbà. mo ti pinnu lọ́kàn ara mi pé ọ̀rọ̀ smart tó ń sọ yìí ó ti di past tense yes èmi pẹ̀lú ẹ̀ làwọn à ń bẹ̀ ń sìn. bí mo ṣe ń jáde lọ lónìí fún ọ̀rọ̀ contract èmi ni kí wọ́n fún o èmi ni kí n borí o. ẹ wo kò tí ì pé wọ́n náà tẹni tí award contract yẹn fún tó kúrò ń bí báyìí even ẹ bẹ́ẹ̀ bá. èmi ni mo kọ ní iṣẹ́ bó ṣe ń gba contract bó ṣe ń ṣe contract. ah bàbá mo fẹ́ kẹ́ bá mi yanjú ẹ̀ kúrò lẹ̀. ah madam smart o ò ní lọ láì jẹ́. nífẹ̀ẹ́ sí ìwọ kọ́ ló máa wo fíìmù tán. èmi àti nìkan ni kájọ yanjú ẹ̀ kájọ pa kún. imam mo lè fowó lé fún yín. Ah, ẹ má ṣe yẹn eh, ṣe é rí bí ẹ̀yin ṣe sọ pé wíwo lẹ́nu awo yín wo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwa náà ní ètò ní mímọ́ mímọ́ mímọ́ ṣé ẹ mọ̀ wípé mímọ́ lolúwa. kò ní àní kankan ná bàbá yẹn gangan gangan ló máa gbé àgbo yẹn. kí ni wọ́n fi ń gbowó mẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ sí gbé agbo ẹlẹ́pọ̀n táwọn ìbò òde agbo ẹlẹ́pọ̀n bẹ́ẹ̀ ni. àgọ́ tó mi bá yẹn ah, bàbá yẹmi kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe. agbo ẹlẹ́pọ̀n ti dowó agbo ẹlẹ́pọ̀n kan mílíọ̀nù kan agbo ẹlẹ́pọ̀n méjì mílíọ̀nù méjì wọ́n tún fi nǹkan kékeré wọ́n tún fi lé lórí ah, kúńkú sí. jọ nínú one point three èlò ló fún mi. tó bá yẹ pé ẹyọ kan ni mo bá rí tó bá fún mi one point three million báwo mo ṣe máa gbàgbé ìwọ tó fọ̀nà business ràn mí máa ṣe fún twenty five thousand. kò ní dáa fún ọ. tí mi ò rí owó mi báyìí màá gbé bíbélì sẹ́gbẹ́ kan màá wá ní olúwa o fi ìjà fún àwọn tí ó ń bá mi jà bá mi gbé ogun ti àwọn tí wọ́n ń gbógun tì mí tí n bá tún wá gbé báíbù sílẹ̀ màá tún wá lọ sí ẹsẹ̀ kùránì tí ó sọ wípé tàbátì àdá àtàǹbàmọ́ agán ni. it's okay it's okay ee ee o ti tó jọ máa ké tàbátì tó ń tó gbọ́. agbo ẹlẹ́pọ̀. agbo ẹlẹ́pọ̀ lele. ẹgbẹ́ eléyìí ò ẹ̀pọ̀. ẹ̀pẹ̀ lele. òun ló máa ń jẹ báyìí. ẹ̀pẹ̀ lele. ẹ̀pẹ̀ lele. ẹ̀pẹ̀ lele. wá wo funfun. apá kìíní lẹ wò tá lóbó náà. apá kejì rẹ ó ti jáde kàṣàgbà. kàṣàgbà power tussle. ọmọládé ọ̀dẹ́gbàmí ló produce ẹ̀. lọ́sọ̀rọ̀ èyí wù mí ló direct ẹ̀. sẹ́rin fẹ́tí àbálógun. akiliwi gbẹjọ ọmọ bọ́láńlẹ̀ ọ̀gá bello. ìyá wẹ̀rọ fẹ́mi adébáyọ̀. ọmọládé ọ̀dẹ́gbàmí. rónkẹ́ odùsọ̀yà. lérè pàìmọ́. peter satomilọ́lá. ìrètí ọ̀sáyẹmí. lajà ògúndé. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá tuntun awo f and two ó ti jáde sórí fcd nìkan o marketed and distributed by the improlex ventures limited twenty six twenty eight ẹ̀rẹ́kùn ṣèjì dùmọ̀tà ẹ̀kọ́ telephone zero zero two three one seven three two one seven sinimá tuntun àwọn funfun apá kìíní àtàkùn kejì àtẹ̀tẹ̀ lọ́ra tí ní o. ìwọ tí wọ́n dí fa abẹ̀mí kúkúrú fún tó wá ló ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀pẹ ta ló yẹ kó sowé agbẹjẹmọwọ kó jókòó jẹ́ sínú ilé ẹ̀. ṣe bá táré rẹni tún di òun ṣe òun ló ṣe ń fòbùrò ṣe yẹ̀yẹ́ ah, bóbùrò náà bá rẹni tún di ẹ̀ ṣe ó ṣeé ṣe kóun gan wá lẹ́wà ju àtàrí lọ. nǹkan oṣù. Níbi ìjẹ̀lẹ̀ ní ìnákú láti jẹ̀lẹ̀ mú níṣẹ́ ni ọwọ́ mi méjèèjì ni mo fi jíjẹ́ mo jọ bí ẹjọ́. So ready àti kọ́pẹ́rẹ́tì ti. Ó ti gbàgbé pé apààyàn olè ọlọ́ṣà bíi tiẹ̀ kò ṣeé gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó ni. Ah! Ó dẹ̀ ń forí ọkà ọmú. Ọmọ mi ọmọ mi ọmọ mi ó ti wà ní jù. Ah! Tí ó bá ń ṣe ìfẹ́ tí mo ní sí ẹni, kò cost mi ní anything láti rán ẹ lọ síbi tí mo rán Fọlákẹ́. Eh! listen and listen well. Èmi fúnra mi báyìí ni màá fi ọwọ́ ara mi fà ilé ìjọba lọ́wọ́. Yes! Gbogbo àṣírí ẹ̀ pátápátá ni màá tú fún ìjọba. Ó oh, fẹ́ fà mí ilé ìjọba lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ̀mí Dẹ́nì Aníyàlọ́run àtọkùn èṣù fún ara Bọ́dé. ni mo ní links fún ṣùgbọ́n láti ìgbà tí mo ti mọ̀ wípé òwò ń tẹ̀lé ọmọ olórí burúkú yẹn ni mo ti hate ẹ I hate you with passion so much. wá gbọ́. mo ti ń wo sinimá mi ò rírò eléyìí rí ẹ̀kọ́ láàrin àlìkámà kúnlé àdébùtẹ́ ló ṣe é small world ti gbé jáde bẹ́sẹ̀lá ni o. bẹ́ẹ̀ni ẹtí ni má tutù èkó láàrin àlìkámà. sọ̀rọ̀ kí ẹ wọ ọmọ jẹ́ aláyọ̀ ọmọ bàbá ẹ̀. ó wọ amẹ́ríkà ó balẹ̀ jẹ́ ó rọ àwọn pàtó kẹtílẹ̀. lọ́lá ìdíje kúnlẹ̀ adégbìtẹ́ like mother like son. ẹ̀pọ̀ rẹ̀ ó láàrin àlìkámà. ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti ya eléyìí lamẹ́ríkà. new york city new jersey àti maryland. ara ọ̀sán ló di rẹ̀ tẹ̀ lamẹ́ríkà. oscar adesanya àti kúnlẹ̀ adégbìtẹ́ ló di rẹ̀ tẹ̀ nàìjíríà. kúnlẹ̀ adégbìtẹ́ gbé jáde kọjá àfẹnuro yín o. ẹ wo ògògó túnde wù mí fẹ́mi adébáyọ̀ bíọ́nù òkè wo lọ́lá ìdíjẹ́ kúnlẹ̀ adébítẹ́ àìná gold oṣù ọmọ bankẹ́ lamẹ́ríkà baba kékeré lamẹ́ríkà ara ọ̀sán lamẹ́ríkà ẹ wo sinimá tuntun èkó láàrin àlìkámà ti jáde sóni vcd nìkan marketed by small world productions limited twenty twenty eight erékùn street jùmọ̀ tẹ̀ èkó telephone zero eight zero two five three six three six zero one sinimá tuntun èkó láàrin àlìkámà ó stand out yàtọ̀ láàrin gbogbo wọn ẹgbà bẹ́ẹ̀ ẹ tètè lọ kíra bẹ́ẹ̀. tí ò bá wùyàn ṣéyàn lè gbé sílé ni. torí bó ṣe wá láàárọ̀ ẹ̀ ń fòun lẹ́gàn o. wọ́n fòun lẹ́fẹ̀ẹ́ mi ìgbà náà pa wọn kì í pa wò ilé òun náà fẹ́ filẹ̀ àwọn fẹ́ kú ní àbọ̀fẹ́ lówó. kí ṣe ọmọ tí bàbá ẹ ní òun ò gbọdọ̀ ríwà àti ìpapọ̀ kì í ló mú wọlé tó bọ́ síta tó ń fẹ́ ra yìí. màmí ó yẹ kẹ́ mọ̀ pé ẹ bọ́ síbò wọn ò lè yà wá náà. ó dáyà nínú tó wọnú lórí wa. wo máa wọlé lọ́sìn tí orí ìyá ẹ̀ tó bá wà lẹ́yìn ẹ̀ kó dúró dé mi. Ronke Ronke Ronke ayé mi Ronke. ọ̀hún dàdí ìyàwó yóò lè ṣe ṣe. ẹ eh, kí ló dé tí kábíyèsí ti wá jókòó àti gbogbo àwọn ìjòyè ah! ọlọ́run ní jẹ́ ń rábùkù ọlọ́run ní jẹ́ ń tẹ́ ah! kí ló dé tí oníṣẹ́ṣe. mo ṣe mistake ni sa o ayé mi fẹ́ gbàgbé. ṣògbó yín lè mọ̀ ọ̀fọ̀ṣògbó yín lè mọ̀ pé ọmọ àbíbá ẹ̀ ọmọ tí mo tí a lásìkò sí ẹ lè mọ bí ọmọ ṣe fi mí pa tó nínú ọgbà yìí. èmi máa ń fẹ́ kí ọmọ àwàbẹ́ ẹni tó lọ́pọlọ kí ló máa ń ṣe ìgá ìjọ tẹ máa ṣe wípé ọ̀ lọ́pọlọ àbí ẹ̀ ti ẹ̀ ríran. Ah, ẹ jẹ́ máa wá bàtẹ́ pé ọpọlọ yín kúrú bíi tèkúté. àwọ̀ kìíní dúdú yìí. this babe no dey fear. orí àwọn méjì ta fowópọ̀ tá à rìn tẹ̀mí bébí o jágbà àárín wa o tún sọ pé máa issues wèrè wo ló fi. ṣé ó possible kí èèyàn jẹ́ as Then all of a sudden, ẹni yẹn kàn déédéé di AA. I'm interested in this case. Mo fẹ́ dé the root of this issue. Yomi, wo ọmọ mi rí. Àmì jẹ́ Yomi, ṣé Yomi ni ẹni? Ah, ẹ sà, ṣé ẹ̀rẹ̀ jẹ́ Yomi? Lẹ́nu ẹ̀, ìwọ. Torí ẹ̀ mo ṣe wà ń bí. níbo nìfẹ́ ń gbé. talẹ́ni tí ò mọ̀ pé ilé Ifẹ̀ nìfẹ́ gbé. ṣé àárín ìmọ̀ ìgbà kọjá àárín ìmọ̀ ìgbà kọjá lẹ̀ sọ̀rọ̀ àná ok. anytime tí wàá ti ń rí ẹ báyìí inú mi kò ṣáà máa ń dùn mí. really? ẹ̀yin ojú ẹ̀yin then ẹ̀rín ẹ̀yin ah. ó tún bẹ̀rẹ̀. abigas. kí ni ìtumọ̀ ọ̀pọ̀ láti. obìnrin bìnrin òun ló ń sọ̀rọ̀ làákà sọ̀rọ̀ lọ. ẹ ọkùnrin ẹ lójú kòkòrò ṣá o ò ní tẹ pẹ̀lú ìyàwó ẹ̀ tó wà ní. ó wá ṣe ọkọ ní báyìí kí baálé ilé má ti wọlé ní almost twelve midnight. máa ní láti part ways pẹ̀lú bọ̀bọ̀ ẹ ni o. kí ni mo rọ́ṣẹ̀sì ó wá pa tv bomi lójú rẹ̀ wo Jesus name tí èmi sìn tí mo gbọ́kàn mi yẹn wọ́n á mi bọ̀ ẹ̀rọ yìí. torí tá bá fẹ́ra wa possibility wa kà bí ẹsẹ̀ sí i. management decide ni pé àwọn ò lè sanwó yín tó dẹ̀ já sí pé kò síṣẹ́ fún yín bí. even with any amount máa gbà máa gbà ẹ̀wọ̀n mo ní ìdíṣẹ́ yẹn. mo lè help yín management decide. oúnjẹ ti rẹ́dì hmm? oúnjẹ oúnjẹ oúnjẹ mo ti sọ oúnjẹ tó. ebi ò pa mi. grandma ẹ jẹ díẹ̀ náà nítorí àwọn oògùn yín wọn ìpè ẹ jẹ díẹ̀ pé tẹ́ bá jẹun oògùn ní ṣiṣẹ́ lára yín. tóbi ti dé. ló dé. ṣé ẹ ti jẹun. oúnjẹ ẹgbẹ́ ò pa mí. ẹ bá jẹun ẹ mọ̀ pé tẹ́ ẹ bá jẹun ẹ ní ráyè lókun ẹ dẹ̀ ní lókun. pa mí kó lọ́lẹ̀ lù mí. lọ́lẹ̀ lù mí ẹ ń bọ̀. ẹ kò lè máa. Come. Yeah. No, wow. yeah. Okay. Báwo ni, ṣe ti jẹun? Ẹgbẹ́ ọ̀pá ni. Ah, kí ló dé? Wọ́n jẹun, wọ́n ní oúnjẹ òlò, mo ti lẹ́wọ̀n kan jẹ díẹ̀ látara, wọ́n náà wọ̀ jẹ. Ṣé lògùn yín báyìí ogun? Ogun. Ah, ìgbà tẹ́ ẹ̀ bá lógun, tẹ́ ẹ̀ bá jẹun, tẹ́ ẹ̀ bá báwo lára yín ṣe fẹ́ yá? Ok, mo ń bọ̀. my dear. My love. torí mo ṣàkíyèsí nǹkan kan ní city room yẹn o gbogbo ẹ̀rín tó ń rí yẹn ẹ̀rín yẹn ògì ni kò désàlẹ̀ ọkùnrin nǹkan tó bá ṣe ẹni kò sọ fún mi èmi ṣàlẹ́nu kejì ẹ̀ èmi dẹ̀ níyàwó ẹ̀ nílé nǹkan tó bá ṣẹlẹ̀ òun ni kò ṣàlàyé fún mi kò jẹ́ kí n bọ̀. ṣùgbọ́n pé ṣe mo ti lose ẹ. ẹ last hope kí ló dé kí ló ṣe fún wọn. kò yé mi náà ṣé wọn ń kàwé ni mo kàwé ni àbí èèyàn kì í ní degree ni mo ní degree ni àbí ṣé èèyàn kì í gba masters ni mo ní masters ni n tí wọ́n sọ fún mi ni pé àwọn ò lè sanwó mi kò dẹ̀ sí tí mi ò sọ tán wọn ò gbà. ṣé wọ́n bá wọn sọ yìí pé iye báyìí nìkan san fún ìná bó àwọn sọ̀rọ̀ owó. ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ báyìí báwo ṣe máa sọ pé kan sọ yìí àní mo tún fi ara mi bẹ̀ wọ́n mo tún bẹ̀ wọ́n pé any amount pé màá gbà ẹ̀ màmá rèé ń bíi ara ah, màmá ni ò yá yìí ẹ àbúrò mi ló máa padà sí school yìí tóbi máa resume padà sí school ní next month tí màá sanwó school fees just look at me. níbo ni mo ti fẹ́ rí ah. ọba má gbìyànjú ọlọ́run oníṣòro lọ́rọ̀ ẹ̀gbọ́n èmi nígbàgbọ́ pé lágbára ọlọ́run ohun tó dáa lọ́lọ́run máa ṣe má sùn kún ọkọ mi má sùn kún ọ ọ̀rọ̀ ìṣọ̀rọ̀ ẹ̀kún ọlọ́run lè ní jẹ́ ká rọ̀rọ̀ ẹ̀kún nílé ó mọ̀ pé nǹkan tó bá ṣe ẹ́ bẹ́ẹ̀ ó máa affect everybody nílé yìí ojú èdè ni gbogbo wa ń wò ẹ́ ìwọ náà ṣàmọ̀ situation ti grandma wa tí grandma bá wọlé ìsìn tó bá bẹ kóhùn sunkún ṣó tó fẹ́ pààyàn níyà ni bí á tèmi bá dẹ̀ kú fún ẹ tí bá para mi sí ẹ lọ́rùn ọkùn á balẹ̀ ọlọ́run sọ pé iṣẹ́ yóò ń ṣiṣẹ́ yìí iṣẹ́ gidi iṣẹ́ alálùbárí kan lọ́run máa pèsè fún ẹ ṣùgbọ́n ọkọ mi àdìorí mi mo má sùn tán wọ́n sọ pé ti girama bá wọlé sí wọn ní láìkẹ́ o àbí tí junior bá dé ó ṣàmọ̀ pé bólú fẹ́ràn òun nǹkan bẹ́ẹ̀ láìpẹ́ máa sunkún. lọ́rùn ọkọ mi máa sunkún mi jọ torí ọlọ tó mú ẹni kó òkú ẹni tí kò máa kó dé mú tàbí rẹ̀ wọ́n ti lọ́gbẹ̀ẹ́ oúnjẹ rẹ̀ pẹ̀lú. wọ́n bukú ní àwọn bàbá ìwọ tí wọ́n sọ fún ẹ. ooo àtúndé ah, ah, lẹ́yìn ní sùúrù ní sùúrù. àgbẹ̀ máa lọ ti. no no no àgbẹ̀ máa lọ máa lọ. ìyá ẹ̀ wọ́n ló bukú ìwọ tí wọ́n sọ́ di wọ̀ bọ́ ìbọn agra yìí. bí ìyá rẹ kí wọ́n fẹ́ yín lẹ́nu. túndé ẹni sọgbọ́n bá ṣe báàkì lọ́jọ́ ìrẹ́rẹ́ oh wọn bí ìyá rẹ ẹgbẹ́ máa lọ ẹ máa lọ ti bàbá yìí. bí a tiẹ̀ ẹgbẹ́ máa lọ ẹ máa lọ ti ẹgbẹ́ máa lọ ẹ máa lọ sọ́dọ̀ ó ti bẹ́ẹ̀ ti ọ̀rọ̀ 来，闭眼，我就闭眼。 bàbá ní kí la jẹ làbá kí la ó ṣe o pẹ̀lú gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ gbogbo àwọn big big complaints tí mo ti ṣiṣẹ́ táwọn èèyàn ti mọ̀ mí. driver comment driver kí ló burú ń bẹ Fọlájọmí olè nìkan ló bọmọ jẹ́ o there's no big deal tó bá ṣe yẹn driver ṣé báwọn èèyàn ló ń ṣe wàá kọ́ bẹ̀rẹ̀ láti ibi kékeré kọ́lọ̀ ní ìgbé ẹ̀gà. bá a rẹ̀ ní bala ọ̀nà ọ̀la ò yá bọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tí ó máa mọ ibi tí ẹgbẹ́ ẹ̀ ti là irú wọn máa ń sáré kù ni ọ̀nà ọ̀la rèé kò jìnnà ṣùgbọ́n ó kẹ́ni tó máa múni débẹ̀. ṣé ọkọ mi ṣé at least pẹ̀lú gbogbo ìwé tó kà àti ibi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dẹ̀ wá fi irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀ tó dẹ̀ tún rí yẹn nù á má nìjẹ́ ó dẹ̀ mú pé gbogbo àwọn táwọn anú gbogbo pátápátá la kó bùkátà wá sí ẹ lọ́rùn at least there is no big deal. Hmm? hmm. so nínú ọ̀rọ̀ ẹ̀ ń ni pé kí n lọ ṣe no lose. I'm not losing. I alô kí ni mo lè ṣe fún ẹ. ni breva. oh Fọlájọmí. yes oh have your seat. thank you sir. apala báwo ni wọn. fine. sọ pé ẹ sọ pé ní seven years experience. ọ̀tọ̀ ni sir. àwọn bọ́lẹ̀ ti ṣiṣẹ́ tẹ fi ní seven years experience. Uh, actually nínú seven years mo fi five years wà dánfó. dánfó lẹ́wà five years experience nípa dáìfó wíwà five years experience nípa dáìfó wíwà five years experience nípa pé òun wà dáńfó àbí ẹ actually i need driver bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣó ti yé yín sìn kò ju bí wákàtí méjì lọ́sìn tí wọ́n sọ pọ́n ti rí driver so a ò ní lè gbà yín síṣẹ́. kí ló dé sà. Ah, ohun tó dé pọ̀ o gbogbo ìgbà tẹ̀ ń wá dáńfó yẹn wọn ò kọlu ẹ̀rí. jẹ́jẹ́ ni máa ń wa mọ́tò sà ìgbà tí mo rí pé wàhálà àwọn onídàáfó àwọn iná yẹn pọ̀ mo ṣe lọ ń wa one chief eh, Gbàdámọ́sí. Gbàdámọ́sí wo ni ẹ. Eh, Gbàdámọ́sí kan náà ni sà tó ń ta táyà. Ah. Lincoln navigator ni mò ń bá wọn wà in fact lẹ́nu ìgbà tí mo fi wà wọ́n inú iwájú ò fọ́ tẹ̀yìn ò dẹ̀yìn gí chief dẹ̀ gbádùn driving mi sàkótó di pé wọ́n travel. àbí wọ́n lo àwọn wá sí pati chief akíndínà. yes bẹ́ẹ̀ ni sà tí wọ́n ṣe wedding fún ọmọ wọn. wẹ́ kò sí wàhálà congratulations. you can go. wọ́n á tètè dé láàárọ̀ mọ́ ìgbà pọ̀lọ̀ thank you. dẹ́gbà mi lẹ́rú olóhùn wa dáhùn fún mo ní dáhùn fún tó lè gbé ìhàn sẹ́nu ọ̀kadà ẹni táyì. Ah, Fọlá Jọmí. Sà ìyá ẹ̀ máa tiẹ̀ parọ́ kan lójú mi wọ́n ní graduate ni ẹ́. bẹ́ẹ̀ ni graduate ni mi sà. ẹ ní school o. unilag ni sà. uni what. unilag. ó ga o course wo lè wá ṣe ń bẹ̀ o. business admin ni business administration. ẹ̀yà yeah, that is good. kí ló wá dé tó tiẹ̀ gbìyànjú àti wáṣẹ́ rárá. mo ti ṣiṣẹ́ ń bì kan rí sà kó tó di pé chairman company yẹn ṣaláìsí so ìgbà tí sàrà yẹn ṣaláìsí àwọn family ni pé ká ká sì ti complain fúngbà díẹ̀ táwọn máa fi solve problem family wọn so àdẹ̀ ti dúró lé fún about a year and some months àdẹ̀ rí nǹkan kan mo ṣe ní kí n wáṣẹ́ mo dẹ̀ wáṣẹ́ wáṣẹ́ wọn ò gbà mí wọn làwọn lè sanwó mi wọn lè ṣe gbà wọn lè ṣàwó kó tó di pé wọn á ríṣẹ́ driver bẹ́ẹ̀ dẹ̀ ni mo lọ́mọ mo níyàwó mo ní ìyá tí mò ń tọ́jú nílé mo ṣe ní kí n fi iṣẹ́ driver yẹn kí n fi sustain there okay okay ọmọ tó ṣẹlẹ̀ máa wọ̀rí since mo ti gbọ́ pé graduate ní ẹ̀sìn and àwọn ọ̀rọ̀ kan tó tiẹ̀ máa ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ó fi hàn wípé o gba school kọjá ọmọ kan rò pé o ní opportunity àti máa gbọ́ gbogbo àwọn nǹkan yẹn ní gbogbo àwọn ibi tó o ti ń gbé tẹ́lẹ̀ àbí ibi tó ń lọ and since mo mọ̀ pé graduate ní ẹ̀sìn no problem àwa àkọ́kọ́ ṣe sí i tó tiẹ̀ máa bọ́ọ̀gá mi sọ̀rọ̀ náà báyìí. ẹ ṣé gan sir thank you very much. no problem. pẹ̀lẹ́ èmi lọ sí àbújá lónìí. ọkọ sà. wọn ṣe ọ̀nà màdé lónìí. ọ ẹ sà nítorí àwọn iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ tí mo dẹ̀ máa fẹ́ parí ẹ̀ ní ìrọ̀lẹ́. ẹ jẹ́ kí n máa bọ̀ lọ́la. Mm, ok uh, no problem. Ah, ah, eh, ọ̀gá ọ̀rọ̀ ọ̀pọ̀ tí mo bá yín sọ ẹ̀. ìyẹn Fọlájọmí. ok tó o sọ fún lórí fóònù pé graduate ni. Eh, bẹ́ẹ̀ ni graduate ni bọ̀bọ́ yẹn ṣáà gbogbo àwọn findings tí mo ṣe ni mo fi get to know pé ó kàwé àìrí kan ṣe kan tó máa kàn mọ àwọn graduate ṣe nǹkan tí wọn bá nífẹ̀ẹ́ sí òun ló mú kó wá gbaṣẹ́ driver nbí tó di pé ó ń wàyàn káàkiri ó wà alright ó competent in fact ẹ bá rí gbogbo àwọn credentials ẹ̀ gan kò sí tí ó wà all right. bẹ̀ mo á fọwọ́ wò pé tí ẹ bá lè ṣe nǹkan kan yìí fún mi máa appreciate ẹ gan ìyẹn post tó sílẹ̀ ní Abuja yẹn tí ẹ bá lè jẹ́ kí a fi um, Fọlájọmí síbẹ̀. Um, màá ti appreciate ẹ̀jú nítorí course ẹ̀ gangan ni nígbà tó bá ń wà mí lọ nígbà míì gan mo máa test brain ẹ mo máa ń rí ó wà alright ó good gan gbogbo àwọn nǹkan míì tó máa ń sọ ọmọkàn máa ń wò pé àìmọye àwọn èèyàn míì tí wọ́n tiẹ̀ lọ sí school tí wọ́n kàwé rárá tó máa ń lọ opportunity láti sọ gbogbo àwọn orú nǹkan yẹn ó dẹ̀ tí wọ́n á kàwé mọ́ tiẹ̀ ṣe ni pé ó máa wà alright gan láti ṣiṣẹ́ ta fẹ́ kó ṣe. anyway adìẹ mi ìgbà tó sọ pé o ti wọ ọmọ yẹn o tẹ̀ ti mọ̀ pé ó lè ṣe dáadáa Hmm? why not it's all right. bó ṣe eh, eh, sọ yẹ ó di ṣíṣe. oh maisha maisha. Oh! inú ọ̀nà agbọ̀n kó máa bá ẹ̀ lé lókun. ọlọ́jọ́ mi báwo. Oh, congratulations mo ti bẹ bá ṣẹ́mà sọ̀rọ̀ sit down. Eh, thank you. <laughs> ṣẹ́mà dẹ̀ sọ fún mi pé nǹkan tí n bá ti fẹ́ ó ní kí n lọ ṣe nípa ọ̀rẹ́ ìtorí ẹ̀ ni mo ṣe decide pé mi ò ní jẹ́ kó ṣiṣẹ́ níbẹ̀. ah sir eh, ẹ ṣe congrats mi tán sí ni sir yes mo congrats ẹ̀ ń sàn ìyẹn tí o ò lọ síbẹ̀ láti lọ bá bẹ̀ jẹ́ pọ̀ wọn kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa sà. so bẹ́tà tí mo máa fi yẹn kọ ẹ please má dojú tì mí bẹ́ẹ̀. mi ò ní fẹ́ kí o wo ìwà oníwà báyìí ń sin o tí èmi change dáadáa lọ́wọ́ tèmi fúnra ara mi mọ̀ wípé ó kù díẹ̀ ó sáfẹ́rẹ́ díẹ̀ fún ẹ téèyàn bá dẹ̀ ti ń gba owó tó ju owó tó expect láti máa gbà lọ ó máa ń intoxicate èèyàn láti ṣe nǹkan míì téèyàn fẹ́ ṣe ni mi wà ní fẹ́ kí irú àwọn nǹkan yẹn lọ máa jẹ́ kí o lọ máa wùwà kùwà tí mi ò rí lọ́wọ́ ẹ̀ tí mo fi recommend ẹ fún ọ̀gá tiwa so ti yẹn ń sìn please please try to be a good man. tó ti yẹ kò jù bẹ́ẹ̀ náà lọ ọlọ́run àbá wa ṣe tí ọlọ́run àfún wa ṣe congratulations that's it mẹ́tẹ̀ kan wà ní àbújá tí a fẹ́ ṣe ṣó ti yẹ ẹsìn kò sí bó ṣe máa wò kó jẹ́ ọgbọ́dọ̀ di meeting rẹ̀. ní purpose mo sọ pé o máa wà ń and you have to be there compulsory okay. sir but mi ò mọ tí mo ṣe lè dé àbújá àti pé kò sí owó pọ̀ lọ́wọ́ mi àti pé mi tó wá mọ ọjọ́ tí ó jẹ́ sà. <laughs> wọ́n ní kó wá jẹ sàárà ò lọ́jọ́ wọnú ṣé owó ẹ̀kọ́ náà ni kó mú wá ni àbí owó ẹ̀fọ́ tó fẹ́ kó mi lórí ẹ̀. <laughs> give this to Mr. Akinwale tó bá ti dé sàlẹ̀ mẹ́rin okay yes sir no problem yes sir you're welcome. ní ṣé ráìsì yẹn ń lọ. ẹ ò lọ. èmi náà ti rí kẹ́lógún yín o. ogun a máa lọ. torí èmi ń lọ sí Abuja. Abuja. ẹ tí mo sọ fún yín lálẹ́ àná yẹn mo ń lọ ń sìn torí máa ta ọ̀la kí n tó dé. wàá lọ rí wa bọ̀ rẹ̀. àmín àmín. máa jà o. yes ma. ẹ lógún yín o. a lò máa lọ. No, really don't don't Thank you very much nǹkan tó ṣẹlẹ̀ ò ní lè sinmi mo fẹ́ kó tètè lọ mú ọmọ ẹ̀ kó máa lọ sí skul kó dẹ̀ bá mi tọ́jú màmá mi ẹ̀ ti understand ó ṣe pẹ́. bíṣọ̀pù pè ní ọ. èmi lè tẹ̀lé máa ń dábìjà mami mo ti lọ ah. mo ti fẹ́ máa lọ. <laughs> ó dàbọ̀ tètè lọ tètè lọ mọ́ ọmọ ẹ̀ kọ́. ó dàbọ̀ máa o. ẹ pẹ̀lẹ́. Hello. Ibo lo wà ń sìn? Ibo lo ti dé? O ti o ti kọjá lọ́kọjá dáadáa. Ibo lo fún Adé? Oh no no. Gbàgbàlaga ẹ eh, very good ó mọ tó ṣẹlẹ̀ mo fẹ́ kí o mọ bó ṣe máa tètè débí nítorí ká tó bẹ̀rẹ̀ meeting mo fẹ́ kí wàá ti ṣáàmà kẹjọ fi ojú kan ara yín báyìí kẹjọ sọ̀rọ̀ tó ti yẹ normally náà ká tó bẹ̀rẹ̀ meeting wọn máa fẹ́ tó two hours bọ́jú gbogbo ẹ̀ lọ́tọ́ bá ti wà níbi tẹ́ bá ti jọ sọ̀rọ̀ ó máa easy gan ká tó dé meeting tó ti yẹ má bà gbogbo plans tá a ti ṣe lẹ̀ má bà jẹ́ o má bà jẹ́ o ok very good o ṣe. Oh, yes. Uh, yes, sir. Uh, eh, yes, sir ẹni tí o sọ fún bọ́lá tó fún kọ́ńtẹ̀. ó ti fẹ́ẹ̀ débi sa ó ti ẹ̀ ti kọjá lọ́kọjá ọ̀tún wà ní gbàgbà dáadáa sa. bẹ́ẹ̀ thank you sir ẹ ṣé gan sa. àfìgbà tó fi bá lọ́ọ̀kì ti tiẹ̀ tó fi kó bá mi ẹ mo gbé ẹ sí mi títẹ̀ kí ni kọ́ mi mọ́tò takú bá ti má gbé ẹ ó dà mo ti ń dá mọ́tò dúró látàárọ̀ wọn ń dúró àfìgbà tó máa wẹ̀yìn báyìí mo kàn ní pé wà lẹ́yìn mi òkú lọ́ọ̀kì bá mi pa sí di mọ́tò ẹ kò yẹ kí everybody wà ní di mọ́tò eh, ara wọn go back to your car please. Hi. Hello, Bronson. Ewo. wò, bẹ́ẹ̀ ṣe pé náà lèmi náà ṣe pé o. Àmọ́ kò rí ṣébù náà ló ń sọ fún mi bí ábí tó wà kò sí nẹ́tíwọ̀kì ńbẹ̀. Torí èmi náà ṣọ́ọ̀pù yẹn tó bá débẹ̀ ó máa pè Àwọn mo jẹ́rìí. Ok, màá jẹ́ kẹrin. mélòó ni bọ̀bọ̀ ìfẹ́ rìn láti ibi tó sọ pé òun ti dé sàbújá for goodness sake ibo ló fẹ́ gbà lọ. ẹ́ ibo ló wà wọ́wọ́wọ́wọ́ pè mí padà lẹ́sà pè mí lẹ́sà pè mí lẹ́sà. sà ẹ jọ̀ọ́ mọ́tò wa ló ní fault àwọn wò bóyá ẹ assist wa wọ inú ìgboro. Ah, ní middle of the road ẹ̀yin méjèèjì. ẹ wo èmi help ẹ ní ẹjọ́ torí Ọlọ́run Àbújá lèmi lọ tẹ́ bá lè help èmi débẹ̀ ẹjọ́ torí Ọlọ́run. ẹ ṣe ṣe. ó ti wá jẹ́ pé méjèèjì ló láti ìrọ̀lẹ́ ni mo ti ń wọlé di ìbọn tí ì ju two hours tá a rìn lọ bí mọ́tò tèmi náà ṣe break down yẹn ó kó bá lọ́ọ̀kì bá mi kórógódó ẹjọ́ torí ọlọ́run ẹ help mi dé abuja. Àbújá lèmi lọ ṣe ní Àbújá yẹn sà ó wà very very important sí life mi ẹjọ́ sà. ṣẹ́rí sà ṣẹ́rí sà kò ń ṣe ọ̀rọ̀ ẹni tó kó bá lọ kan ẹnìkan àbí nǹkan the point is mọ́tò àwọn méjèèjì ló break down i dey need help yín ẹ̀ gbangba aládá lèmi ń lọ ẹjọ́ tẹ bá tiẹ̀ lè gbé mi débẹ̀ so that màá lè arrange. ẹ̀yin ní Abuja lẹ lọ. bẹ́ẹ̀ni sà Abuja ni mo lọ sà ẹ ṣe gan sà. ẹ ṣe ti rí mi lè help yín dá Abuja i mean Gwangwalada là ń wò about twenty five minutes drive away from here mo lè help yín dé Gwangwalada tó bá dẹ̀ dàárọ̀ la ẹ máa find solutions sí àwọn vehicles yín. ṣe Abuja yẹn ó wà very very important sí life mi sà. young man tó bá dé Gwangwalada ọlá wa wa bó ṣe máa dé Abuja ẹ wọlé ẹ ẹ arrange mọ́tò ọ̀rẹ́ yẹ. Yeah o rò pé ó risk ṣá. kò sí any risk ń bẹ ojú ló ń rojú ṣàánú. sista broda ẹ wọlé náà kò sí problem. ẹ wọlé kò sí problem. ẹ wọlé kò sí problem. all right Ah! Ah, mo gbé mo ni mo wà mo ni mo wà yìí. gbẹ́ni ah! dákẹ́ ọ̀ mọ̀ pé ilé kúlọ̀ ti ń jẹ́ wàrùn wo bẹ́ẹ̀ pariwo látòdì dọ̀la. àbí alákù bàbá alákù anybody yóò lè gbà yín lẹ̀. gbogbo ibi tẹ́rì ìkìlẹ̀ wọn tán pè island. yọjú àfìgbà tó wá yọjú mi sínú igbó báyìí ọlọ́pàá mo mọ̀ pé bálọ̀kì wà lára ẹ̀ mo gbé o. ẹjọ ẹjẹ kí mi tètè máa lọ ó dúró dé mi. ó dò ló sọ́ra fi báyìí ìyàrá ìyá ẹ̀ kò lè gbé kúrò mi báyìí. ẹjẹ kí mi tètè máa lọ ń retí. sọ ìṣèlú ìṣẹ̀lẹ̀ sọ pé ẹ fẹ́ hẹpù wa ni. ó ah! kù sí balùwẹ̀ gbòó lọ́wọ́. ṣé gbogbo nǹkan tó bá sọ fún ẹ ló máa ń gbọ́. má gbọ́. ẹ bọ́ṣọ lọ́rùn tọkùnrin yẹn gbé obìnrin yẹn lọ sí ìfọ̀n omi. mo gbé o. Ah! mo yanjú tòótọ́ torí ó ní yanjú lórúkọ ẹ ah! mo gbé. Ah! ọjọ́ ẹjọ́. kí ni ṣé wọ́n ní ó ti dé ni. ẹ ò Mama, ẹ má disturb ara yín ẹ má wọrí mo ní bí akin lọ wo lọ́fíìsì ẹ̀ bí àmà bá ń bẹ̀. ẹ mo fẹ́ lọ sí ọ́fíìsì ẹ̀ kí n lọ wo bóyá ó wà ń bẹ àbí kí n sọ fún ọ̀gá ẹ̀ wípé àárín ńlé. ẹ ó yà èmi àti ẹ̀ka jẹ lọ. ẹ má disturb ara yín dúró bí a ti ń bá lọ òun lè dé so ẹ lè sọ fún pé èmi ti wá lọ. kémi dúró sílẹ̀ ìwọ á wá lọ. bẹ́ẹ̀ ni àwa lọ ah. ṣe gbọ́. ẹ rà mọ. ẹ rà o. a ò báwo ni màá jẹ pẹ̀lẹ́ jọ Fọlájọmí ńkọ́. kò sí ń lè kò sí lọ́dọ̀ yìí ni àtijẹta ló ti dágbére pé òun lọ sí Àbújá lọ́dọ̀ yìí àdẹ tí ì rí ń lé èmi gan ṣì ń wòye pé kí n lọ sọ́fíìsì yìí ni kí n lọ béèrè pé a o pé báwo ni o. ẹ ó yẹ kó wá bá mi ní Àbújá ṣó ti yé ẹ ń sìn ìgbà tí mi ò dẹ̀ ti ti rí o ni mò ń try nọ́mbà ẹ̀ pé kí ló lè ṣẹlẹ̀ ìgbà tó máa jàjà lọ ló sọ fún mi pé òun wà ní lọ́kọjà lọ́kọjà sí Àbújá how many minutes how many hours ìgbà tí mi ò rí náà ni mo fi padà wá lẹ́sìn tí mo fi wá sílé so òun sọ fún mi sìn pé Fọlájọmí ò sí nílé. kí ni ṣé wọ́n ní ó ti dé ni. wọn ò tí ì rí nǹkan tó ga sọ́nsìn náà ni pé àwọn ò rí ó ah, máa jẹ iṣu rí. Ah, ẹ jẹ́ ká lọ sí tọlọ́pàá tábàdé tọlọ́pàá ká wo bóyá ó wà ń bẹ̀ àbí kí náà fẹ́ ṣe ẹ wo bíi màmá kì í ṣọmọdé kì í ṣọmọdé dípò tá a máa wá lọ sí ọ̀rọ̀ ti ọlọ́pàá dé ẹ ṣàmàdé bí a máa sọ pé ga tó yẹ ẹsẹ̀ bàtà kan bákan ni. Ah. ọmọdé ni. Ah. mi ò rí ọmọ mi ah. oyè yìí bó ni máa wá wọ ọmọ mi lọ báyìí o ẹ jọ̀ọ́ ẹ bá mi wọ ọmọ mi o. my dear mo bó ṣe máa take care màmá the best thing tí mo rò pé mo lè ṣe ń sìn ó ní pé ká máa continue láti máa wà gbogbo àwọn bíi tí n bá dẹ̀ tún rò pé mo lè wá sí màá gbìyànjú ẹ̀ láti débẹ̀ kàn jẹ́ ọmọ kàgbàlagbà ni wọn mọ bó ṣe máa control wọn ṣùtì yẹn sí. ṣe bo ní nọ́mbà mi. ṣé wọn ló ti yá kalọ sí tọlọ́pàá ni. àmọ́ kò sí tọlọ́pàá. ẹ bàbá bàbá mi ọ bàbá mi. Alô, alô, alô. ló ń ṣe àgbẹ̀ àgbẹ̀ ọ̀gá ẹ mọ̀ pé mo wá ń bí àbí kò ní da fún yàrá ya ẹ̀ àbó ń ṣe èrè o lájú ẹ ọ̀gá ẹ̀dá ọ̀gá ẹ̀rọ àwọn eléyìí ọ̀gá mi mi. dákẹ́. Yes. ògùn owó. yẹ máa kú ọ. ayé òfé ta ni. àbíwọ̀ lè ní ẹni. sọ́dọ̀. ẹ wò ẹ wò ẹ ní sùúrù o gbogbo yín máa ti jẹ̀bi ikú o. company lè yẹn eh, okay eh, in that case eh, tí wọ́n ti dé òkè sùn máa ní kí secretary wá fún ẹ ní kí ele. ta ni ẹ ẹ̀rọ ṣé ẹ ò bọ́ mi sí ìwà yìí. ẹ kí lẹ kí lẹ fẹ́ ẹ bí kí ẹ kí lẹ fẹ́ ẹ lè rọra ẹ lè rọra ẹ lè gba kí n péré kiri jẹ́ ìlẹ̀ gbà bíbẹ̀ bàbá ló náà ẹni sùn jàre ọ̀gá yẹn gbọ́ ọ̀gá yẹn bẹ́ẹ̀ ni ìdòwò mi wọn kà kà. ọ̀gá. a ní kẹ́ yí pariwo ọ̀hún. kí ló dé ẹ ẹ ẹ gẹ́tùmá. sáà kí ló ṣẹlẹ̀. àwọn bàbá kan bíbá yìí wọn ìyàwó Fọláyọmí ni. ah ó mà já. mo ní júwèé lẹ́sẹ̀ di. ẹ ṣé àwọn ọmọ kàrí. ẹni bá ní tàbá ìwọ̀n lòdì wọ́n lòdì sẹ́ báǹkì. a máa rí a máa rí fọkànbalẹ̀ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ ẹ kó pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lẹ́ ṣùgbọ́n ṣé wọ́n dẹ̀ ń jíṣẹ́ mi fún ẹ pẹ̀lẹ́ má wọ rí àwa náà relax lórí ẹ à ń gbé ìgbésẹ̀ lórí ẹ ṣùgbọ́n. báwo ni màdìyà. pẹ̀lẹ́ ẹ ṣe kò sí ṣe. tọ́kì Gambia ta ni ọ̀gá náà bọ̀tẹ́ ẹni tí Fọláyọmí ṣiṣẹ́ fún ni. ẹ̀yin lẹ́kọ̀ọ́ ibi ojú kí ni wọ́n ṣe mẹ́mẹ́ orí ọ̀dá ìròpó onílàkàyè kankan ó ní ọpọlọ ṣé ẹjọ́ lè bá wọn sọ ká tó kò lẹ́nu ẹjọ́ jáde kò sí láburú ẹjọ́ ẹjọ́ èmi ni olórí ẹbí tí ọlọ́run ṣètì síbẹ̀ tọ́lọ́wọ̀n sì ní yọmí ah, ọ̀rẹ́ ọ̀dàyọ̀ inú yóò dùn ìyẹn tí a bá fẹ́ bẹ́ẹ̀ ṣé o bá mi yé ìtí mo wá bí torí inú mi dùn pé ọtá ẹ̀jẹ̀ tíátíá ọmọ ìbílẹ̀ nìwọ náà lórí ibi ìgbà wọn fún ọ létí èyí ó ti pẹ̀ yóò bá ní ọ kọ́ wọ́n hàn sẹ́nu yẹn. ẹ ṣe é sọ ọ̀pá sí ọ̀sán tí ọ̀sán bọ́ọ̀lẹ̀ tá à ní rọ́pàá à ní rọ́sàn mo wá tó gbọ́ pé ọ̀sán ti dé ẹ̀ ti rọ́sàn ọ̀pá láàrí ọkọ̀ tí ọmọ mi gbé lọ Àbújá wọn náà ti rí ọmọ tó gbọ́kọ̀ lọ Àbújá ńlá bí a bá sì ti ń délé lọ́wọ́ tó ń bá mọ́tò kìíní ìkejì ìkẹta ẹwọ́kọ̀ ẹwọ́kọ̀ bí ìgbìyànjú bàbá yẹn ń ìlú ẹ̀rí láyé mi ẹwọ́kọ̀ bẹ́ẹ̀ kájà mo rí kẹ́yìn lọ́wọ́ pé mọ́tò ìkẹtùrè mo lu ẹ̀gbẹ́ ọmọlẹ́ èkó sí ni tí o bá mi yé ìbò lẹ́tí lọ́wọ́ la gbogbo ilé kílẹ̀ ṣe mú ọgbà ìsọ́sẹ̀ lẹ́ ṣe ni abẹ́ ṣe rìsáàtì káàdì káàdì sọ pé bẹ́ẹ̀ lówó oníṣe lé tó tó lẹ́yìn òní mo rò pé bísíǹsì kan tó tún pé ní ìsìn ìyàwó lò tó ìkẹ́kẹ́ rẹ̀ dábìí ọgbọ́n sí eh, ibi tí a fi ọmọ mi sí ni mo torí ẹ̀ wá ká ẹ pè jáde báyìí ká sì dọ́mọ lọ lé. bàbá bàbá ṣe ni mo under no no no no there me no don't blame me don't blame me ẹ bàbá mo understand. mo pe ara ló ń ta yín kò sí ẹni tí rẹ̀ máa ṣẹlẹ̀ sí tara ò ní ta mo dẹ̀ wá ń promise pé ní agbára ọlọ́run fọlánà ọlọ́run máa ṣe rírí fún wa fẹ́rìsùn a máa róònà ṣe gbọ́sà. ṣé o ní àdúrà tẹ́mi ọ̀sẹ̀ fún iléeṣẹ́ yìí pé ìtòbímọ tó kéré jù nù yóò sọnù ìdí ẹ̀rí kankan láàánú bí bá tọ̀ pa èèyàn rèé ẹni ọ̀rẹ́ ní àṣejẹ ní èjẹ àkọ́bí ọ̀sọ̀nù èyí tó tẹ̀lé ọ̀sọ̀nù èyí tó tún tẹ̀lé ọ̀sọ̀nù. Ah, ah, ah, what is all this? kí ló gbélé yẹn. ìdá fún ma ba ẹ. kò jẹ yín. kí ẹsẹ èmi ni wọn ti láti ìlú ẹgbẹ́ yẹn lọ́kà i finish you better than I have a half in english. èmi àfẹ́ fún mi jẹun ni àbúrò ní burúkú ni yín kò fẹ́ yẹ yín. ẹbí ọmọ sọ̀rọ̀ ẹbí ọmọ aláṣọwọ́ yọ wá kápá ẹjẹ fẹ́ tẹ̀ jáde sí fẹ́ tẹ̀ jáde sí tó wọ́n hàn bí bẹ́ẹ̀ ká ló sọ bẹ́ẹ̀ táyì tù ní. ní ẹni sùúrù bàbá ọmọ mi kankan ní sọnù lórúkọ jésù. ẹ díẹ̀ mi. ọ̀gá ṣé bí o sọ pé ìyàwó fọlá ni. ìyàwó fọlá jọ mí nìyí. ṣé nílẹ̀ àfọlájọmí ṣé wọ́n wo wèrè ní ọkọ ẹ̀ ni. àyè lọ. ẹ bọ́lá ẹ fẹ́ wá wèrè. yes no because bẹ́ẹ̀ ṣe ń bìyẹn. kò ní í dáa fún yín. kò ní í yẹ bàbá ẹ kò ní í soríire ẹ bá jọ ṣe kóṣájọ mẹ́pà fún nàìjíríà ẹ̀yin olórí burúkú yìí ẹni fún ọmọ náà máa sọ wọ́ọ̀bì. ọ̀rọ̀ nàìjíríà ọ̀jọ̀ mẹ́lẹ́dù tọ́ba láti ń tajà ní goslow tọ́ba láti ń tó gbé bí ọwọ́ tajà ní onímọ̀lú ẹ̀ mẹ́mọ̀ wá kiri ẹlẹ́fà wọ́tà ní mọ́ wọ́n bá tòtò lé sí i ṣé bá mi yé mo kọ́kọ́ lọ sí nǹkan mi ni ṣé bá mi yé ká ẹ jẹ́ kó ní wípé ọmọ mi tẹ́ ẹ bá fún mi lónìí wọ́n dàbí ìlú èmi ni mo sọ fún yín. kẹ́rí ẹ tí agbára èèyàn márùn-ún ò ká agbára five naira ò ká tí ẹ bá sọ́ra yín tí ẹ bá sọ́ra yín i repeat <laughs> ṣé tí ẹ bá misbehave kọjá bẹ́ẹ̀ ṣe ṣe hmm. ah, ilẹ̀ máa ga jù yín lọ. bàbá tó bí ẹ kò ní dáhùn bí bàbá ẹ bá dún òun ọ̀nà òrùka tó gbé bọ̀ ìlú ṣubú wọ́n kọ̀wọ̀kọ̀ ní ọ̀dàrú yín ẹ̀yin olórí burúkú yìí ẹ̀yin ẹ̀yin mọ̀ bínú tí ọba bínú kò ní yẹ ọ kí tí ọba bínú kò ní yẹ ọ kò ní dá fún ọ ilé ẹsẹ yóò jóná máa lọ. ọba yàrá ẹ sọ pé olówó ń bínú. olówó olówó olówó àgbà olówó kí ni wèrè ní ọwọ́ kí ló ní. ṣé ẹ fọwọ́ kàn wọ́n ni báwo lè ṣe máa ń sọ̀rọ̀ báyìí báwo lè ṣe máa ń sọ̀rọ̀ báyìí odidi yẹn láì ṣe ẹranko. kí ló ṣe ẹnu o lè farabalẹ̀ ní. ṣé ilé gbaru ẹ̀ lè gbaru ẹ̀ ni. tó bá lè gbaru ẹ̀ tó bá kọ́ mi wọ́n ẹ wọ́n kọ́ mi wọ́n jọmọdé ni. kí ló tẹ ẹ lọ kí ló tẹ ẹ lọ kí ló tẹ ẹ lọ. o ti yé mi kò lè jẹ́ kó ló ní aṣọ ẹ kó bọ kó sọ sílẹ̀. bàbá ńlá bá bẹ ẹ lọ́rùn fún mi ẹ̀yin olórí burúkú ẹ̀yin olùsí ọkọ̀ bọ́lá máa ṣọwọ́. ẹ máa ń sọ̀rọ̀ ìyálà ìyá rẹ̀ wọ́n wọ́n mọ̀ ní kò fi mẹ́ẹ̀. Mr. James. Sani. Mr. James. N wá dára pọ̀ ìlọ́run. Bàbá ẹ wá kí Walk him out. Walk him out. Bàbá walk him out. Walk him out. Bàbá ẹ lẹsẹ̀ ẹ ayọ̀. Kò ní dá fún ọ. Ọ̀gá ni bọ́lá tẹ̀ Hello sir. Is that station? I need your eh, bẹ́ẹ̀ ni mo need help yín ni. Yes, number twenty-four North street. Yes. Ẹ ṣé gan. Ẹ ṣé. Ah, ọ̀jẹ̀ ní ẹ̀mí sọ fáwọn àjẹ́ ló pè mí ò ní fún nọ́mbà àwọn àjẹ́ lọ́wọ́ ọlọ́pàá ní wọ́n ń pèsè mi tọ́lọ́pàá bá gba ìgbàdí méjì yóò sá lọ. ẹ kí ni kankan wa torí wọ orí ti wọ pawọ́ àbí orí adé jẹ ẹgbà kú o ṣe é dàgbà ilẹ̀ wò. ẹ dákẹ́. ọ. bàbá yóò tún ti dé fi èmi sílẹ̀ o o ti lè béèrè question jù fi mí sílẹ̀ o. ọ̀gbẹ́ni fẹlábì fọlábì èwo náà ń pè ní méjì sórí lẹ́yìn kó máa bẹ ẹlẹ́dàá ẹ̀ kẹ́lẹ́dàá ẹ̀ má gbàgbọ́ de o sórí gbogbo àwọn tó ń kó lọ sọ̀hún yẹn wọ́n lọ pa wọ́n ni o ah! kẹ́lẹ́dàá ẹ̀ bá ti gbàgbọ́ de nu wọn báyìí wọ́n pa ni àti pé àwọn ará bíbà èèyàn náà ń tà lẹ́yìn kó máa bẹ ẹlẹ́dàá ẹ̀ èèyàn náà ń tà. ń gbọ́ àwọn tí wọ́n ń kó lọ lóòótọ́ wọ́n lọ ń pa wá ni o. Eh, orí rasaki sójú mi náà ṣe ge wọ́n dẹ̀ ti ta eh? ah, wọ́n ṣe ń ta àwọn èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n rà wọ́n. Ah! Ah! mo gbé mo gbé yanjú àfìgbà tá a yanjú ara wa sí bí báyìí. ń gbọ́ ó ti tó gbà ó tí wọ́n gan ti wà ń bí báyìí. èmi mi ò ti lò tó oṣù kan níbi tí mo wà. ẹ oṣù kan kí ló dé tí wọn ò ṣe tí ì pawọ́. kò ń ṣe pé wọn ò mú èmi náà lọ wọn gbìyànjú àti pa mí but ẹlẹ́dàá mi ò gbà ni. ah <laughs> lọ́hùn ẹlẹ́dàá mi máa gbàbọ̀ dé o orí ìyá mi orí ìyàwó orí àwọn ọmọ mi ọlọ́run ẹ̀dá máa gbàbọ̀ o. ọmọ mi àmì ọba ẹ o wàdé gbè ìmẹ̀mẹ̀ kọ́ o wàdé gbè o èèmẹ̀ o wàdé gbè ọba ẹ ìmẹ̀ èèmẹ̀. Bango ṣé ó ti ṣètò kinní náà fún ẹ ọ̀ya ṣé kinní náà fún àbí òun já àlejò ni. Huh? Ah! máìtíà ah, bàbá bàbá sílẹ̀ kí ló ṣe ìyá ẹ. ṣọ́ra àwọn ilé wọn ti mọ̀ ọkùnrin hmm. aboyún lẹ̀ ń wò yìí oríṣiríṣi ló wà ńlẹ̀ yìí àwọn ọkùnrin lélẹ̀ ẹ náwó kẹ mú kan in fact iṣẹ́ lẹ ṣe iṣẹ́ gidi lẹ ṣe ṣùgbọ́n obìnrin ni àwúrò èbè mi. ẹ mú ìtẹ̀fẹ́. kí ló ń ṣe ìyá ẹ. gbórí sókè. bàbá ṣé ẹ mọ yàrá ìyá ẹ rí ni. ẹ òótọ́ ni mo mọ̀ ìyàwó àbúrò mi ni ṣùgbọ́n kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi o. guys. júbà lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀dì ẹ bá mọ mi àṣèbà ìdùmọ̀ rè. òjò ń gbogbo lẹ̀ṣẹ̀ lójú àárọ̀ ọ̀yọ́ ààrẹ máa dé òtí bá rẹ́rìn àmọ́ṣẹ́ ni mo ṣèbà lọ́ọ̀rẹ́ o. ẹ mẹ́lẹ̀ mi kù ìyá mi àtúnwá awo ni fírí bí ẹni tí ò rí ni aṣòwò kékeré gbowó ẹ̀ ń kìsì ìbà. ẹ̀mí arúlógún bí ẹ̀fín apapa làìlàì. a ní nílé ọkọ adé òtí ọlọ́run ṣẹ̀gi èmi mò ń pè yín. ohun tó ní ìbéèrè mi bá wá ọba ṣe rí ẹ fi hàn mí nítorí pé ẹ̀yin láwo èmi lọ gbèrè bó bá ṣe rí ni kẹ́ ẹ fi hàn mí torí pé báyìí wà á lògèrè ń ta. Hmm. òṣèlú. ń tẹ́ torí rẹ̀ wá yìí ah, ohun abẹ̀mí kan ni ni mò ń wò yìí lọ́wọ́lọ́wọ́. ọ̀nà tó fi rí bẹ́ẹ̀ rèé wọ́n ní asọ́sọ́ ku ẹyẹ òde ògbórí alárẹ̀ rẹ̀ gúnsun ẹyẹ òde òfíò méjìbọ̀ lẹ́yẹ àjẹ́ ń jẹ́ ẹ̀dòyè ku ẹyẹ òde ògbórú ẹ̀pájẹ́ ẹ̀dòyè kálárẹ̀ rẹ̀ gúnsun ẹyẹ òde òfíò alẹ́ fẹ́ pa méjìbọ̀ ẹyẹ àjẹ́ Ọ̀rúnmìlà léèwọ̀ nítorí pé ẹnìkan ò ní kúndùn bu ọwọ́ mi tewé àjẹ́ ọ̀bàlẹ́ àgbẹ̀yẹ kan ò ní rórí ewé ẹyọ kan ṣoṣo balẹ̀ èèwọ̀ ìrọ̀sù méje ò ní jẹ́ kí bí ó sùn sára mi. Ah! sọ́ọ́rí ẹni tẹ́ ẹ torí ẹ̀ wá yìí ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ọ wà lọ́wọ́ àwọn agbénipa. ẹ sórí ọ̀rọ̀ ọmọ ìlú òótọ́ ní tó sọ ọjà náà hmm. bí ìgbà tí èèyàn kó ẹnu ọkọ̀ ló ṣe já náà wọn àtẹ̀mí kó odidi ọmọ ṣùgbọ́n bí mo ṣe ń wò ó kú ọkọ náà ti bọ bó ṣe rí nu. kókó oníròyìn ni wípé ṣọlá bó ti ní ọmọ yìí ṣe ni ẹ ti gbé èmi ò jiyàn rẹ ìfajà náà àrí lóòótọ́ ìyá fún gbọ̀n bí ó ni ó fóònù àbí stéètì tó bá wà bá mi bi ifá kálọ̀rì bá wọn ká gbé mọ́tò lọ́bẹ̀ àtèmi o àti rẹ àti ìyá àtàwọn àgbà arúnmọ̀lẹ̀ tí wọ́n bẹ́ ń bí gbogbo báyọ̀ ọ̀dọ̀ àwọn gẹ́lápù. njẹ́ olóòótọ́ bó lọ́wọ́ kàtàkàtà rẹ̀. mo ṣe bí ọ̀rọ̀ rẹ tí ń lójútu ni mọ̀ pé tó ń peléke sí i. kí lọ́kàn gbogbo wójàwójà tó ń wíwù. àlọ́mọ tẹ̀ ń wá ọ wà lọ́wọ́ àwọn agbénipa ṣùgbọ́n bẹ́ẹ̀ wọn ò tí ì pa á ẹ bó la ṣe débẹ̀ lọ rè gbé mi. èyí béèrè nù. n tá a ṣe ń bẹ̀ tẹ́ ẹ lọ kó fún bẹ́ẹ̀ lọ́hùn kó rí rí ọmọ gbàbọ̀dẹ̀ ó sì láwọn àjò kan táwa ní ó ṣe sí i ṣùgbọ́n ìbẹ́ lọ́hùn jí ló ṣe pàtàkì jù tẹ́ ẹ bá ti kún fún bẹ́ẹ̀ lọ́hùn dáadáa tó rí rí ọgbàbọ̀dẹ̀ ẹ ṣe ara rẹ̀ ní èrè wálé. agbọ́n tí a tó oníkàmọ̀ ọbẹ̀ àmọ̀ ọbẹ̀ wọ́n ètùtù ògbè náà ẹ̀rùn délé babaláwo kọ́ mọ̀ yọ̀ kankan kí èrò lánàá kí ni ṣíṣe. Hmm, ṣé orí tèyí o ìwọ sáfìhì ń lẹ̀ ṣé orí lẹ́yìn ìgbà tó bá fẹ́ ṣe ara ẹ̀rìn wálé tán tá a dúpẹ́ ìtẹ́ni arúlógún ọba wa gbàǹgbà náà <laughs> a máa wá sọ àbí. kọjá bó ṣe jẹ́ o ìlú ẹ̀jẹ̀ mi. Baba bọ́ọ̀rù ṣe jẹ́ ni. níbo leléyìí ah wo kókó oníròyìn ni pé ká mọ gbogbo wá bó láti rìn bó láti gbé gbà mọ́ládùúrà lọ́rọ̀ wá fẹ́ o. bàbá ẹ jẹ́ kí n lókun màmá wa èmi nìkan kọ́ ni màá gbélé yìí o. ẹyin àdúrà dábẹ́ màbí tẹyin nídùú tó lọ́ba tó níjò yìí màá ní wọn jíyàn gbé àwọn èké mòrí tí wọn jí gbé ẹ ti jágbá ìlàgbà gbé àkólú ẹ náà yà aṣọra ká má nìyẹn lẹ́mọ́ wọ́n palẹ̀ olúwa ẹ̀ mọ́ ó di inú búùtù èmi sì rí wọn ò ní sásọ̀ ẹgbẹ́ mi ní bútu bútu sì mú ọwọ́ bẹ̀. ẹ ká. bó o ní ọwọ́ ìyá kọ mi pẹ̀lẹ́. ibi tẹ̀ náà kọ. màmá àti bí òbá ṣe ṣàlàyé wọ́n sọ pé nígbà tí kíni ẹ ṣe. kíni ẹ ṣe báyìí ọ̀fẹ́ rojọ́ fún rúwẹ́lẹ́ o lójú ìrọ̀sọ́jú gbìngbìn sẹ́kọ̀ọ́ ní rògbìn kàmí ìtẹ̀lẹ̀ tọ́jà búburú kí ni ó ń pa ilẹ̀kùn kí ni. memory card yẹn ti padà ṣé o rí ọ̀rọ̀ ọmọ rẹ. ọmọ mi ọ ti rí. ni mo jáde sí mo máa lọ́dọ̀ babaláwo babaláwo aláwo mi yóò sì bọ́ sọ̀rọ̀ báyìí kí n jàjẹ́ yó ọmọ rẹ mo sì lọ́dọ̀ babaláwo wọ́n kàn gbé ifá jẹlẹ. ó gbé ifá. ifá ètún ifá tí wọ́n gbé ifá bó ṣe pè é ifá wà ń sọ fún wa pé ọmọ rẹ pé àwọn gbọ́mọgbọ́mọ ni ẹ gbé. wọ́n gbowó fún un kò prime stanley ni ẹgbẹ́ ọ̀dà tẹ́lẹ̀ ṣe ọmọ ẹni sọ̀rọ̀ ọ̀nà lẹ́yìn o ẹ má yọ mẹ́mọ́rì kàdé ẹ pamẹ́ ni. bàbá ẹ̀rọ àparò mọ ẹja mo pa gbàlagbà ni mo ti yan owó lẹ. gbọ́mọ fọ́mọ àwọn tí wọ́n ń gbé ọmọ. gbọ́mọ gbọ́mọ níbo náà wà. wọ́n wà ní ọ̀dọ̀ mi kí wọ́n ṣe mítìnì mi gbọ́mọ gbọ́mọ ọmọ ọmọ bíi. gbọ́mọ gbọ́mọ àwọn tó ń gbé ọmọ nígbà tí wọ́n gbé lọ. gbọ́mọgbọ́mọ gbé ọmọ yẹn wọ́n wá tó bí bàbá aláwo pé tọ̀ gbọ́mọgbọ́mọ ti gbé ọmọ yẹn ṣé ó ti kú àbí ó ti kú ká má kẹ́ pọ̀ mbẹ́ wọ́n bá tó gbé fáìtì ẹ̀lẹ̀ ní bá bá ń ṣe èjì kókó ń wòrì ìfẹ́ tẹ̀lé mọ́mi wò mí re èjì kókó ń wòrì kí ni pàtó ń tẹ́fà ń wé ìfẹ́ bá ń tọ́ka pé kéèkú

ó jẹ ní kàlàkàlà ṣé ìwọ kò mọ̀ pé àsìkò náà ti tó kí ìwọ wọn á mú ẹ̀jẹ̀ tilẹ̀ wá. só tó náà nìyẹn ni. àsìkò ti tó àti jẹlẹ́dẹ̀ yìngbàyìngbà àti sanwó ẹ̀ tilẹ̀ ti kẹrin. kí ni màá ṣe ẹjọ́ torí ọdún kí ni màá ṣe báyìí. ṣé o ti gbówó tiẹ̀ dání. owó ti wà nínú mọ́tò ti gbé dání. bango ó yà kí a ń ṣe náà. gbé lọ kó gbé ẹ̀jẹ̀ tiẹ̀ wá. ẹ ṣe màmá. orí burúkú lélẹ̀ gbọ́dọ̀ sí dúró. lọ́rùn dúró wèrè. ẹ báwo lè fẹ́ sí olóyè olùjọ ngiro <laughs> Oh. wò fèmí lẹ́yìnrẹ́ wò wò sọ pé ká má tún ẹ̀kọ́ ẹ̀. Ah, Fọlá yanjú ó ti rẹ mí mi ò lè lọ mọ́ ebi ń pa mí ògbẹ́ ń gbẹ mí ẹ̀yìn dùn mí. Ó lóòótọ́ ni mo mọ̀ pé ebi ń pa ẹ́ ògbẹ́ ń gbẹ but ibi ìbàdí tá a wà yìí kò sómi kò sóúnjẹ kò sí ẹni tí ìwà rọ́jú ni náà. Ìyá kàkọ́ wo aráàlú yàrá ìrìn ní fúùtù ọ̀sán gbà tó bá tiẹ̀ sì jẹ́ ẹ̀kọ́ á ní strength. nínú bíbà yìí àbí àti òru ta ti ń bọ̀ mo ló ti rí ìgbà àbí fún tàbẹ́rẹ́ tí àbó mi ń bíbà ẹ jẹ́ ká wà lè dáàfin bọ́bọ́ yìí lẹ́jẹ̀rẹ́. pé àwa ni tábà wa máa rí a lè filẹ̀ àti wa ti ń bọ̀ látọ̀nà jíjìn wa wa dá ká filẹ̀ báyìí náà. ok jẹ́ ká lọ bá wa. jẹ́ ká kún dání a lè fún mi kó sílẹ̀. Ah, ọ̀lẹ́ ni ẹ o. Sọlá bẹ̀ owó ní fúra o máa wọlé mo ní fìrì sí wọn. gbogbo àmà àtàbàdàn tábàdàn ìlà àjọ àjẹnú. káwa wé kiri wọ́n wọ́n ọdún báńkò sọ ni wọ́n ní gbogbo aláǹdì ẹgbẹ́ wọn kọ wọ́n gbọ́ àbọ̀ dáhùn ọmọ bàbá yìí bàbá yìí bàbá yìí bàbá yìí. Thank you. máa ní sùúrù máa ní sùúrù ah, ṣé ikú máa wá pẹ̀ tó yìí èèyàn ò ní rí bóyá bíi tangerine àbí nǹkan ni máa ní sùúrù náà. nínú bíbà eh. tangerine àbí nǹkan kan wá tó bá yá wà ní ká wá grape àbí ká wá pineapple ó ń dà ó ń rè ń sìn wo eh? eh? etí ò bá tẹ̀ tún so kiri gan ó ti gbẹ. tiẹ̀ ń bẹ̀. máa farabalẹ̀ àti ìrìn jìnnà a sì lè rí bí tangerine àbí nǹkan tá a bá search dáadáa náà. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí àtẹ̀kọ́kọ́ la ti ń bọ̀ ni tangerine wo la rí abẹ́rẹ́ tí wo la rí níbà wo jẹ́ ká máa padà lọ mo sọ fún ẹ jẹ́ ká máa lọ ṣé mi náà kì í ṣọkùnrin ni ẹ àbí èèyàn kọ́kọ́ ló bí èmi náà ni. ẹ ó dájú gan o àfọlá ah, ò dájú èèyàn tí ò tí kú ìwọ tó dẹ̀ strong ká pa owó pọ̀ ká ká ká help èèyàn tó tó tó ti ń kú lọ oní eh, ìyá kan ló bí ẹ ẹ ẹ bàbá méjì ń rò pé ó bí ẹ. èèyàn tí ò tí kú kì í sèfẹ̀ ní tó ti kú kémi káwa méjèèjì lè wà at the same time abi. àbẹ kó lọ́wọ́ jọ kó jẹ́ kémi kọjá jẹ́ mi. igi fúrúùtù lè lè já tẹ ẹ wo mi ilé dákà. wo ló bá pẹ́ lẹ́yìn mọ̀ àyíṣẹ́ ìdìbàjẹ́ ṣé ẹ̀yin rò pé ẹ̀ ń sábà tàbí ẹgbẹ̀rún sàmúlò kò lè sábà náà lọ́wọ́. sí méjì títa ló máa ṣe náà. tí mo bá dá sí méjì ọ̀rọ̀ òye mi. ok má láyé ṣó mọ̀ pé ìgbà míì wà tí òjò máa rọ̀ tó máa pààyàn pàtó tó bá láàrin mi àti Fọlá ta ló yín o lè bá lọ. mo fún ọ níṣà ẹ jẹ́ kí n question ti ó ba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó mọ̀ wípé àwọn àgbà máa sọ wípé ẹni tá a dé lù O lè dàbí ẹni tí adé lù mọ́ nàìjíríà ah, tí fọlá ni màá ṣe. fọlá ìbéèrè mi ò yẹ tó. ẹ àsìn fífẹ́ ta ló lè fẹ́ láàrin àwọn méjèèjì. ṣé nǹkan tó yẹ kó máa rò ó sí nìyẹn mo rò báyìí máa kúrò níbà ò ń ro ọ̀rọ̀ fífẹ́. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ tí èmi rí mú bọ̀ láti yẹn. ẹyọ kan ni. ẹyọ kan igan kí n tó rí ojú mi fẹ́ la jẹ́ mánéjẹ. kí ló tó dẹ̀ jagbà lọ́wọ́ mi bẹ́ẹ̀. tí bá jọ máa jẹ́ ẹ̀ ó yà ṣe é gbà yẹn. eré orí igi àṣekù ọmọ ẹ̀dùn wọ́n rò pé mi ò mọ nǹkan tó ń lọ ni o obìnrin ìyá mi wọ́n ti wà nínú ìdààmú báyìí ìyàwó mi náà ti máa sáré kiri kí Elédùmarè wá kó mi yọ. ẹ máa sá lọ pẹ̀lú ẹ̀. ó ṣẹ́jú ọ̀wá sẹ́yìn. Bago Bago kí ni wọ́n fi tíì gọ́ yìí. wọ́n ní pé ó sá lọ ó wà láàyè wọ́n dẹ̀ sọ pé ó sá lọ ṣó fẹ́ gbọ́ kò bá kú kò bá ti rùn kò bá wà láàyè àti òkú àti àyè ẹ̀ mo fẹ́ fi ojú kan ó gbọ́. bàbá bàbá wo. ẹ fara balẹ̀ ṣe rí gbogbo ibi tí àwọn yìí kò síbi tí wọ́n fẹ́ sá gbà wọ́n ní tí ajá bá lu ogún ọdún ilé ayé yìí ẹran ògún ló ń padà ṣe ẹ wá ń pariwo lórí ọ̀rọ̀ kékeré ẹ wá lẹ gbàgò bájábá lógún ọdún láyé ó ló sọ̀nsìn ó ń yan bọ̀ wọ́n ní ọmọ sálọ ó mọ̀ gbàtọ́ ọmọ sálọ. ìṣẹ́jú wa ni a máa gẹ̀ tiẹ̀. sálọ I'm, I'm, I'll get here. Let's go. Take this way, take this back. Ah! Ah! Kini! Ah! I don't know. Ah! I don't know. Ah! don't know. Oh, I don't know. I don't know. Oh, I don't know. Oh, my teeth. Ah! Ah! Ikú ti pa ọmọ ìsìn. Tá a bá mú wọn, a máa jẹ́ wọn ni. Tá a bá anybody. ṣebí torí pé ní ojú ṣe ní Fọlájọmí ló ṣe ń fi mí ṣàkọ Fọlájọmí náà wá ń ṣe ibi tó tọ́ olórí wèrè orí ẹ̀rí bí agbọ́n ṣòwò mo ti mọ tí màá ṣe nígbà tí mo bá pa Fọlá tó kọ èmi àti ẹnìkan <laughs> mo mọ̀ kó má gbà fún mi torí kàkà kí kó má jẹ́ sísè àfi ṣàwádà nù. ṣé ó Yes. Of course. Ajẹ́pàlà ni. ṣẹlẹ̀ ọkàn mi lọ sókè omi lọ sílẹ̀ kí ló ń ṣẹlẹ̀. nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹsàn-án ìyá rẹ kò káyà èèyàn sókè ni. no àní mo lára sẹ. ala. ọ̀yà mi ti já. ọ̀gá mi ni. píkẹ́ bá wọn fọ. ẹ ló sà. ẹ congratulations. congratulations ah mo ti bẹ bá chairman sọ̀rọ̀ ṣáàmà dẹ̀ ti ní post tí mo sọ pé ṣí sílẹ̀ ìgbé kò lọ wà ńbẹ̀. sá. làbújá of course wo ó máa bá mi ní àbújá o ṣùgbọ́n torí a máa ṣe meeting kan ká tó ṣe meeting yẹn tán mo fẹ́ kó o ti rí ṣáàmà sojú kẹ́lẹ́ jọ sọ̀rọ̀ dáadáa tó ti yẹ ẹ̀ sìn. ẹ wo ọ̀gá mi ò ní lè wá sàbújá sá i'm very sorry mi ò lè wá sàbújá. o ò ní lè wá sàbújá torí kí ẹ wo mi ò lè wá sàbújá ṣé ń gbọ́ wíwá sàbújá mi sà ṣẹ́ ń gbọ́ èmi fúnra rẹ̀ mo rí pé ó máa léwu. ó léwu fún ẹ. àbújá léwu fún ẹ. ẹ ẹ o. mò ń dààmú káàkiri lórí ìwọ ọwọ sọ fún mi pé àbújá léwu fún ẹ. bọ́sọ̀ mọ̀ kó fi ṣẹ̀ṣẹ̀ rẹ nìyẹn ṣá. no ó yé mi sẹ́ mo mọ̀ ẹ mo mọ̀ pé mo máa lù sí iṣẹ́ ẹ wo. ó mọ̀. ẹ wo ah, adàkẹ́ di iṣẹ́ mú àbújá mi ò lè wá sà ẹ jọ̀ọ́ mi ò lè wá sà àbújá ẹ ẹ má bínú sà ìwà títà lẹ ń jà. Fọlájọmí Fọlájọmí. owó ìkọ́tù fóònù yìí. ṣé kìí ṣe báyé ṣe ṣá. Eh, jóná o ṣé kìí ṣe ọ̀rọ̀ Àbújá tó bá mi sọ yẹn nìyẹn wàá lọ́nà òṣèlú má lọ. ó tẹ́rìbù. ta lọ́kàn lẹ́kùn ẹ jọ mọ ìbọ̀rọ̀ ìbọ̀. báwo ni ọmọkùnrin ṣe ń ṣe báyìí wọ́n máa sọ̀yọ̀ di wèrè inú ilé o lòun mi lọ sókè lòun mi lọ sílẹ̀ kí ló ń ṣe ẹ sọ ọ̀rọ̀ ẹ sọ síta èmi ò mọ ohun tó ń ṣe o. kò yé mi náà ojú ìfẹ́ look mọ́ familiar ó dẹ̀ pé mo ti rójú ìrí mi kan. bẹ́ẹ̀ni from Toffee investment. Toffee investment. mo sọ bẹ́ẹ̀ náà ah ẹ kújọ́ mẹ́ta ẹ ǹlẹ́ ṣé kò sí o. kò sí dada náà ẹ ní lẹ́tà látọ̀dọ̀ wa. ẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni. so wọ́n irọ́ ni o. <laughs> kí wọ́n resume ṣiṣẹ́ just like that. just like that. ó yà mí lẹ́nu ó dà ẹ wọlé ẹ jẹ́ kí n ṣe é láyé. ó dà ń gbà ẹ ok ẹ ṣe ẹ ó dà ó. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni. ṣé màá lọ lọ́fẹ́ o ẹ wá orí bàbá ṣé ẹ wá orí bàbá mi èmi màá lọ lọ́pẹ́ o. mami Eh? èmi màá lọ lọ́pẹ́ ẹ jọ jọ mọ jọ kí ni. èmi máa lọ lọpẹ wù. kí ni ẹ wá wúre bàbá. ó ti ríṣẹ́. iṣẹ́. ẹ mọ company tó kọ application lọ́ngbà yẹn tó ń fi gbà tán lé yẹn. ẹ ẹ tipẹ́tipẹ́ yẹn. àwọn olówó àpò ìpadà ẹ ti wá mọ̀kọ́ tó ṣe. ẹ wò ó dùn mí pẹ́ lè rí ká ó fún nílé ẹ wọ́n tún fún ní mọ́tò ọ̀pọ̀lọpọ̀ owó my dear. ṣe ó ti rí ṣe ó ti rí ṣe ó ti rí ṣe olúwa ó ṣeun àdúrà ó gbà àdúrà mi ó gbà mo ń gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà pé kó ríṣẹ́ ó ti ríṣẹ́ ó ti ríṣẹ́ ó ti ríṣẹ́ ó ti ríṣẹ́ ó ti ríṣẹ́. èmi máa lọ pé nìkẹ́ bá mi kọ́. ẹ ní manager bísí. bẹ́ẹ̀ wọn ní pẹ́ẹ́dẹ́. ok. ok. Ah, ẹ káàárọ̀. ẹ káàárọ̀. Oh. Mr. Fọlájọmí ọ̀wọ́n àmì bá wọ́n fẹ́ wá rẹ̀ yín. Oh, Mr. Fọlájọmí, ẹ̀kújọ́ mẹ́ta. Ó láti oh, retí yín ṣe díẹ̀. <laughs> Àti mo ti wá ní ọjọ́ sí tẹ̀tí ní kò sí ààyè mi ò ṣe ti bọ́dà ẹ má bínú torí pé mi ò sí around ńgbà yẹn ni but mo dẹ̀ ti dé ń sìn àwa náà la ṣàkọwé pé yìí pé kẹtù padà yọjú sí wa. <laughs> ṣé kò sí iṣẹ́ wa all right. Ah, kò sí nǹkan mà ó kàn jẹ́ pé èmi ni ọ̀rọ̀ mi yẹn yé. anyway uh, make sure pé wọ́n rí manager gbogbo necessary documents kan sign ẹ̀ kẹ́dẹ̀ yọjú sí mi kẹ́tù. all right. ọ̀gá yín gangan ni wúmà yín. bẹ́ẹ̀ni. ẹ má bínú o ṣé wọ́n máa ń lọ sí Àbújá dáadáa. bẹ́ẹ̀ni dáadáa. ẹ. bẹ́ẹ̀ni. ṣé kò sí. kò sí kankan. fọlájọmí ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wá mọ tó jọ mí lójú jù bẹ́ẹ̀ ọmọbìnrin tí mo gbé lọ́nà. No ẹ ní ojú títì tó ní wọn kó gbogbo yín. tí mo sọ fún yín yẹn òun ló ní ilé iṣẹ́ ibi tí mo tí mo wà. àdúrà ó ṣe pàtàkì sórí tí ọlọ́run bá fẹ́ fi òye nǹkan yé èèyàn òun ni ó máa ń jẹ́ kí irú ènìyàn bẹ́ẹ̀ kó láàlá àlá kó tún mọ ìtumọ̀ ẹ̀ ṣé ìwọ rí pé ọlọ́run ó fẹ́ fi òye yí ẹ nìyí ọ̀rọ̀ ẹ ó jọ gàtè kò jọ gàtè ìwọ ò rí wípé eégún àtiro ò wọlé èèyàn àtiro ó jáde sórí wípé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ̀ ni. àbí ìwọ ò rí ni bí ọ̀rọ̀ yẹn bí ó ṣe rí mo fẹ́ kó máa gbàdúrà dáadáa mo ní tó bá máa sùn máa gbàdúrà. èmi náà gbàdúrà màmí ó gbàdúrà. ó mọ̀ pé èmi bí mo bá sùn pẹ̀lú báìbù mi ni bí mo jí máa ka báìbù máa kà á máa kà ìwọ o o mo máa mú ẹ tipátipá kó tó lè di òun gbàdúrà bí èèyàn bá ń lọ lórí rìn á máa gbàdúrà ọlọ́run ṣe mí lógo ṣóore fún mi ìwọ náà wá wò nísìn ẹ jẹ́ ká máa sin ọlọ́run ká sin ọlọ́run ó ṣe pàtàkì nínú ayé yìí ọ̀rọ̀ wa ti já sáyé ayọ̀ náà dẹ̀ ní dìbànújẹ́ àmín àmín àmín wàá máa rí ṣe wàá máa rí jẹ.